ọpẹ́ ni fún elédùà ọba lánàá ọba lẹ́ni ọba ní ìgbà gbogbo báyìí ni mo kí ń kàbọ̀ sí orí ètò wa ètò mi ètò tìyín ètò gbogbo wa ní èrò ọkàn àwọn òṣèré ǹjẹ́ àwọn òṣèré wa yìí ṣé wọ́n ní àwọn kankan tí wọ́n ń ṣe tí ó fi di pé wọ́n fi sáré dé ipò gíga ni àbí báwo ló ṣe ń ṣe tí wọ́n fi sáré di olókìkí mo fẹ́ pe àlejò mi kì í ní bí n pe Akíntúndé tí gbogbo yín wọ̀ sí Wasila Coded. Hey, Ah, ayé ayé social distancing la wa ṣùgbọ́n mo ti gbà yẹn jẹjẹ <laughs> ẹ bá mi kí àwọn ará ilé. ẹ̀yin ará wa nílé akíyín ẹ kú dédé àsìkò yìí ẹ kú bí ojú ọjọ́ ṣe rí ṣé ó ń dùn lọ́dọ̀ yín torí ó ń dùn lọ́dọ̀ tiwa náà bí a máa dùn fún gbogbo ẹ mo fẹ́ bí àǹtí bí pé gẹ́gẹ́ bí òṣèré oní ó máa ń tó ọdún díẹ̀ tíyàn máa lò kíyàn tó di ẹni tó ń lórúkọ nínú iṣẹ́ yìí àmọ́ pé àwọn arin pé lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn èèyàn kan sáré di wọ́n sáré di olókìkí kí ni èròǹgbà yín lórí nǹkan bẹ́ẹ̀ yìí. ta ló ń dé tó ń sáré di olókìkí ṣẹ́rí ẹ jẹ́ ká kọ́kọ́ gbà wípé òkìkí ògo ọlọ́run ló ń pín ó máa níbi tí wọ́n gangan léèyàn tó máa ṣe iṣẹ́ wa yìí dé tí wọ́n gan máa máa mọ̀ lára ẹ pé ah ó dà kan ti mọ̀ mí o ó dà kan ti mọ̀ mí díẹ̀díẹ̀ o ó dà kan ti mọ̀ mí o ìgbà yẹn ni ògo ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ara hàn ìgbà tá a lè sọ pé bóyá ó nígbà ni bóyá ìgbà tí ọlọ́run bá sọ pé àsìkò ti tó lọ ṣògo mo kọ́kọ́ dúpẹ́ fún social media adúpẹ́ ó help a lot of people àwọn ẹlòmíì gan tá a mọ̀ nínú sinimá a máa máa rí wọn lórí Eh, social media àwọn náà kọ síbẹ̀ actor mo fi producer èyí tó bá lè jónú wọn tó ń jó tọ́lọ́run bá ṣe tó nídìí bẹ̀bẹ̀tẹ̀ tó bá ń jù sí ojú kámẹ́rà àwọn ará ayé wọn máa wò pé ah ọmọ yìí náà ń ṣe fíìmù ẹ̀hẹ́n jẹ́ kí n lọ wo fíìmù ẹ̀ hmm. ó help wọn. ṣùgbọ́n tọ̀wá ni pé kán máa rí ẹ lórí amóhùnmáwòrán báyìí ọ̀tọ̀ ni kán rí ẹ ń ta kán da ẹ̀mọ ọmọ ìyá mi hmm. pé èèyàn kan wá dé social media wá jẹ́ kán tètè mọ̀ ìyẹn ò lé àwa tẹ́ ẹ bá ń bí kú o hmm. we die here ni o. bẹ́ẹ̀ni we die here together. <laughs> ẹ jẹ́ kí n tún gbọ́ lẹ́nu àlejò mi kejì omidan arẹwà ọláìdé adéyígà ẹ jọ̀ọ́ ẹ bá wa kí àwọn aráalé. mo kí ohun ẹ̀yin tèmi nílé o ẹ kú kalẹ̀ o. <laughs> ṣé ẹ lérò pé kíyàn fi ọ̀nà àbújá ìyẹn short cut kíyàn sáré fi gun òkè àgbà ni àbí ẹ lérò pé ó yẹ kíyàn hùwà ọ̀jọ̀gbọ́n kíyàn tẹ̀lé ìlànà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ká pẹ́ díẹ̀ ká pay dues wá díẹ̀ ká tó wá di star. ẹ ẹ máa gbà mí láyè kí n sọ a little bit of English. sórí kí <laughs> ẹ ń ṣọmọ yorùbá ni ọmọ yorùbá ni irú yín nìyẹn tẹ bá máa sọ yorùbá àti tẹ bá máa sọ òyìnbó burúkú yorùbá tẹ bá ti sọ English kan bí a máa gbowó lọ́wọ́ yín. ẹ̀yin náà lè ẹ ṣàánú mi generally ní ilé ayé tàwa yìí kò sí nǹkan kan tá lè ṣe tá bá gba short cut hmm. kò kò kò lè kò lè yọrí sí rere hmm. Hmm. èèyàn gbọ́dọ̀ gba right place so that wàá lè dé ibẹ̀ ibi tó bá ti fast <laughs> ìgbẹ̀yìn ò kí ń da. bíbá ni jàre ah. Ah, ó fine. so àǹtí nǹkan tẹ̀ ń sọ ni wípé èèyàn ò lè gba short cut. ah o lè yan ò lè gba short cut o. ṣé short cut ò dọ̀rùn ni. short cut ò dọ̀rùn eh. bẹ́ẹ̀ ni mo sọ fún yín o <laughs> ẹ ti ń ṣe tíátà fún wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Eh. àǹtí ọláìdé ẹ nínú iṣẹ́ tíátà wa yìí hmm, nǹkan kan wà tó jẹ́ pé àwọn kan ṣáájú mi dé àwọn kan dé lẹ́yìn mi wọ́n láti máa fún mi lọ́wọ́ mi torí pé wọ́n ṣáájú mi dé àbí torí pé wọ́n dé lẹ́yìn mi kí ni ẹ lérò sí lórí irú nǹkan báyìí. ibikíbi téèyàn bá dé mm. èèyàn téèyàn bá bá ń bẹ èèyàn gbọ́dọ̀ fún lọ́wọ́ hmm. respect goes a long way hmm. sometimes talent doesn't just do the magic -hmm. grace na im be the koko àti ìwà tí yóò lè ṣe máa sọ pé ìwà lẹ́wà bá ti fọwọ́ wá sí ìdíṣẹ́ tíátà gbogbo nǹkan tó bá jẹ́ gbé sílẹ̀ ńlẹ̀ yìí ó bá jẹ́ ọmọ Dangote wá gbé sílẹ̀ ó wá kù fún àwọn tó bá ń bẹ̀ láti ta ọwọ́ ẹ fún ẹ padà bọ́ tó bá wá ń bọ̀ tó ṣe báyìí àwa ní àmà lọ́wọ́ wa kàn gbogbo èjìká ẹ̀dà lọ́dọ̀ àwọn ta ṣé ò ń ṣeré so you just have it goes a long way even ní ìgbésí ayé wa. in life generally. that's it. ẹ̀yin èèyàn mi níbí ni màá fi àdàgbà ètò tèmi ìrọ̀ sí mm. mo dúpẹ́ lọ́wọ́ yín o pé wá sí eré ètò wa lẹ́nu ẹ ó dọjọ́ mi ó dọjọ́ rẹ ọ̀nà pẹ́ mi kò mọ bá ń gbọ́pàá náà ni mò ń jẹ mo dẹ́ fi àsìkò yìí sọ fún yín pé ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà la máa pàdé ó dàbọ̀.